عباد الله اتقوا الله يقول الله تبارك وتعالى وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وقال عز وجل من يطع الرسول فقد اطاع الله ومن تولى فما ارسلناك عليهم حفيظا والاتباع في الشارع هو الاقتداء والتاسي بالنبي صلى الله عليه وسلم في الاعتقادات والأقوال والأفعال والسرور بعمل مثل عمله على الوجه الذي عمله من إيجاب أو ندب أو إباحة أو كراهة أو حذر وتوفر القصد والإرادة في ذلك والمخالفة يا عباد الله ضد الاتباع وتكون في الاعتقاد والقول والفعل والترك ولا علامة للزمان المخصص أو المكان المخصص للفعل لمجرد وقوعه فيه إلا بدليل خارج عن ذلك الفعل وإن خصص خصصناه به كتخصيص الطواف بالكعبة والصيام الواجب بشهر رمضان وأما ما فعله بحكم الاتفاق والمصادفة فلم ولم يقصده لذاته فلا تشرع فيه المتابعة ولو تكرر ذلك وقد ورد النهي وقد ورد النهي الفاروق عمر عمر بن الخطاب رضي الله تعالى عنه حين راى الناس في سفر يتدابرون يتدابرون الى مكان فسال عن ذلك فقالوا قد صلى فيه النبي صلى الله عليه وسلم فقال انما هلك اهل الكتاب أنهم اتبعوا آثار أنبيائهم فاتخذوها كنائس وبيئا فمن عرضت له الصلاة أي في أي موضع فليصلي وتنقسم أفعال النبي صلى الله عليه وسلم من حيث الاتباع والتأسي إلى ثلاثة أقسام هي الأفعال الجبيلية القيام والقعود والشرب والنوم وهي نوعان من جهة التأسي والاتباع لو جاه النفس الخارج عن الحين إيجابه أو نده كالأكل باليمين والشرب ثلاثة وقاعدة ولو جاء النفس وكذلك النوم على شكل أيضا فهذا يشرع التأسي في ذلك ونوع لم يأتي نفس دال على مشروعيته وهو باق على الأصل من حيث الإباءة للجميع ويلحق بالذبلية التي فعلها النبي صلى الله عليه وسلم ومقتضى العرف كلبس الجبة والعمامة وإطالة الشعر إذ لا تدل على غير الإباحة الأفعال التي علم أنها من خصائصه صلى الله عليه وسلم منها المباح له كالزيادة على أربع نسوة في النكاح والنكاح بلا مهر والنكاح الواهبة نفسها منها الواجب عليه كوجوب تهجد وقيام الليل ومنها المحرم عليه كالأكل من الصدقة وأكل ذي رائحة خبيثة كالثوم والبصل فهذه لا يقتدى به فيها ويلحق يا عباد الله بهذا ما خص رسول الله صلى الله عليه وسلم بعد أصحابه دون بعض فشهادة خزيمة التي جعلها النبي صلى الله عليه وسلم تعدل شهادة رجلين وأضحية أبي بردة التي ضحى بجزعة من الماء الأفعال التعبدية فهذا مطلوب الابتلاء فيه وهذا مطلوب الابتلاء به فيها وهي الأصل في أفعال النبي صلى الله عليه وسلم لقوله سبحانه لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا إلا أن صفتها الشرعية تختلف من حيث الإيجاب أو الند بحسب القرائن لتقرير ما سبق حول مفهوم الاتباع وحقيقته نذكر القواعد التالية إن مبدأ دين الإسلام على الوحي والنقل الصحيح لا العقل والاستنباط يجب على المسلم البحث عن الحكم الشرعي والتثبت فيه قبل اتيان العمل في جميع شؤون حياته لقوله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد المراد باتباع الرسول صلى الله عليه وسلم هو العمل بكل ما جاء به من أوامر ونواهي في القرآن الكريم باعتباره وحيا من الله إليه والعمل بالسنة المطهرة يقول عطاء رحمه الله طاعة طاعة اتباع الكتاب والسنة ما تركه النبي صلى الله عليه وسلم من جنس العبادات ولم يفعله مع وجود المقتضى لفعله على أهله ففعله بدعة وتركه سنة كالاحتفال بالمولد وإحياء ليلة الإسراء والميراج والهجرة وراء السنة كل ما يحتاجه الناس في أصول الدين وفروعه في أصول الدنيا والآخرة من العبادات والمعاملات في السلم أو الحرب في السياسة أو الاقتصاد جاءت الشريعة ببيانه وإيضائه قال الله تبارك وتعالى ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين يقول سبحانه اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا أن الاجتماع لا يتحقق إلا إذا كان العمل موافقا للشرع في ستة أمور هي السبب والجنس والقدر والكيفية والزمان والمكان الأصل في العبادات بالنسبة للمكلف التعبد والامتثال دون الالتفات إلى الحكم والمعاني وإن كانت ظاهرة في كثير المشقة ليست مقصودة في الشريعة ولذا قال رسول الله صلى الله عليه وسلم للشيخ الذي نذر أن يمشي وكان يهادى بين ابنيه إن الله أمتع بي بهذا نفسه لغني وأمره أن يركب والمراد من العبد هو اجتناب النهي وامتثال الأمر بفضل الانقطاع قال إن بكل خطوة وقال سبحانه ما يريد الله ليجعل عليكم من حرج وتزيد المشقة غير المقصودة في ثوابه لقوله صلى الله عليه وسلم إن بكل خطوة درجة يا عباد الله للاتباع منزلة في الشريعة ويتضح ذلك من خلال ما يلي الاتباع شرط لقبول العبادات الاتباع أحد أصل الإسلام الأساسيين الاتباع سبب لدخول الجنة الاتباع دليل محبة الله تعالى الاتباع طريق تحصيل محبة رسول الله صلى الله عليه وسلم على الحقيقة الاتباع سبيل امتثال الأوامر بطاعة الرسول وتجنب الوعيد المترتب على ذلك الاتباع من صفات المؤمنين اللازمة لهم الاتباع علامة من علامات التقوى جعلني الله وإياكم من المتبعين لهديه وهدي صحابته يا أرحم الراحمين يا أرحم الراحمين يا ذا الجلال والإكرام الحمد لله رب العالمين والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين يا عباد الله اتقوا الله تبارك وتعالى واعلموا أنه يباه التيمم عند العجز عن استعمال المال لفقده أو خلق ضرر من استعماله لمرض في الجسم أو شدة ضرر àdúgbò ẹ̀fọ́ ọlọ́wọ́ ọba ọlọ́wọ́ ọba tí ọlẹ́kùn sí ọ̀fẹ́ pé pé ìkápá gbogbo ayẹwo rẹ̀ lọ́wọ́ kíkẹ́ ọlọ́wọ́ kọlọ ọlọ́wọ́ kọ́ máa bá tẹ̀lé ọlọ́wọ́ kó máa bá wọn aráalé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn ẹni tí wọ́n dún lórí ìlànà tirẹ̀ tó dúró ti lára títí di ọjọ́ ẹ̀sọ́ rẹ̀ lèyàn ló ti ọlọ́wọ́ ọba ẹ̀dẹ̀rọ ọlọ́wọ́ ọba nìkan ọlá káàrí pa wà nínú oṣù tí àwọn èèyàn sọ fáwọn sáà ń ṣe pẹ̀lú bí náà ìhun tó kẹ̀ wá lásìkò yìí òun náà ní ká máa gbọ́ nípa Ànábì sallallahu alaihi wasallam àti bóun láti máa mú ìlànà rẹ̀ lọ́kùnkúndùn ìyẹn ló kà wá ìṣe pé màá ṣe ayẹyẹ mọ̀lẹ́jà Ànábì sallallahu alaihi wasallam. ọlọ́run ọba àdìgẹ ọlájú oyé wa ipe ìfẹ́ láǹdẹ́bí dandan ni ìpè ohun tó jíjẹ́ ọlọ́run ọba bá fún yín ẹgbàá tuntun bá pọ̀ fún yín pa rẹ̀ ẹ̀sìn wọ lótìtọ́ lódodo ṣùgbọ́n ẹgbẹ́ àwọn olùkọ́ kò sí wípé kò ń jẹ oyè wáyé pé súnà nẹ́bí sallallahu alaihi wasallam ìlànà rẹ̀ ẹ̀dẹ̀ ní ká tẹ̀lé. àtọ̀rọ̀ tọ́lọ́ wọn bá àlejò ọlájọ oyè wáyé pé ẹni yóò tó bá tẹ̀lé tó ti sẹ́ ó ti tẹ̀lé tọ́lọ́. ẹni tó bá yẹ ìpadà ọlọ́run ní ààrẹ rẹ̀ àtẹ́bí ìkọjí olùsọ tí ó jẹ́ ní àlejò rẹ̀ ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo. ẹ̀rí ohun nínú ọ̀rọ̀ nínú ìṣe nínú máṣe gan-an kasi bá lóko sọlá ṣe máa ń sè nǹkan tó jẹ dandan nǹkan tá a fẹ́ nǹkan tó jẹ tọ àbí wo tá a kọ káwa náà kọ bá lóko sọlá ń sè kọ ẹrí pẹ̀lú káàdì yẹn yẹn ti kù rege lórí ẹ. ẹ wá wọ́n ti kejì wọ́n ti jẹ́ ìtẹ̀lé òun ti yapa ó ti gbọ́tọ̀ nígbàgbọ́ tá a tẹ́bi ní kéèyàn máa ní ohun tó yàtọ̀ sí àbí kéèyàn sọ ohun tí ò sọ ó ṣe ohun tí ò ṣe ohun tá a tẹ́bi ò apá sí kéèyàn pa sí. ẹ wá rí ọ̀rọ̀ títẹ̀lé súnà níbi sọ́lọ́lọ́ àdùsọ́lá dáwé kò ní í ṣe pẹ̀lú àyè kan àbí pẹ̀lú gbàgbà kan àyàfi tá a bá rí ẹ̀rí tọ́tọ́ yìí pé ìṣesí ẹ̀sìn yìí ìlànà ẹ̀sìn yìí àyè báyìí la gbọ́dọ̀ ti ṣe àkókò báyìí la gbọ́dọ̀ ti ṣe lápẹẹrẹ bíi sọ̀wáàfù níìsì yìí kálé ọlọ́run síbi tí ó ti wáyé ju kàábà lọ a rí i pé ìyẹn ńlá àyè nìyẹn kàábà fi kò rí lé ọlọ́wọ́ àdè kàábà ẹ̀rí bákan náà ọ̀rẹ́ ọ̀rẹ́ yẹn rọ̀mọ́tọ́ ni máa ń bọ́ sí àjáde pé yẹn lásìkò nìyẹn àmọ́ nǹkan sábà kò sọ́lá tó bá ti láàyè kan tó ti kọ́ kẹ̀ bọ́ sójú rẹ̀ lójijì ni yìí ti kó dà níyẹn pé ká ti jọ sí láàyè yẹn àlè sọ pé ká fọ́lọ́ àtẹ́bí sọ́lọ́ àtẹ́lá lórí ẹ̀ wọ́n làwọn bàbí rẹ̀ fi kọ́sí àtẹ́bí ní irun tọ́jú ọrú eléyìí àfáwọn ọgbọ́n tó rọ́ọ̀sì ọlọ́ọ̀tàlá wọn ara wẹ̀ lọ́ọ̀rì bá ń sọ sálá ń kírun bí kan gbogbo afa wọn bọrọ wa ni àwọn gbà sẹbi yìí fi bẹyẹ ọkẹ irú kẹkọ sáàsì pẹ̀lú ṣèké láyé yẹn kò níbi kẹyìn náà máa lọ kírun láàyè ni wọn náà fa wọn bọrọ wa ni àwọn èèyàn kọ fún ọ ìbẹ mi sọ pé máa lọ sáàyè yẹn o ẹrí wọn ní torí torí fáńkì kálọ ní kíni wọn kírun bẹ́ẹ̀ afa wa ni ẹrí wọn tó pa àwọn fúnfún ní tẹ́lá tó parun bá wọn òun ni pé wọn máa tẹ̀lé orí pa àwọn tẹ́lẹ̀ wọn wọn wá padà mú ní ààyè ìjọsìn torí bẹ́ẹ̀ ẹnì yòówù tí mo bá ba láì yòówù tó bá ba ẹgẹ bọ́lá wọn bá ti ń gbẹ́sà bọ́lá wọn ti fáwọn ẹbí ní ilé gbogbo lẹ̀ ń kọ́ mọ́sálásí lè fún un ó kírun láì yòówù tí mo bá fi ba rí òní ìdíkọ́ sọ yìí pé ìdíkọ́ làtẹ́bí ti ṣe òun ọ̀tà níbẹ̀. ẹ wá rí ìbá tẹ̀lé wọn táwọn sọ̀tọ́ lábá ṣe ìbẹ̀ wọn táwọn ẹbí ṣe máa ṣe ó lálàyé lu àwọn ìṣe ìkànnì ẹlòmíì lọ́ba bẹ̀rẹ̀ bínú ní ìsìn ọ̀fẹ́ ta fún súnà ni o a ní sí gbogbo dáadáa ibi dẹ̀ ṣe ló lè ṣe tán bẹ́ẹ̀ ni àwọn ọ̀kẹ́ mbẹ tó ti pé yòó lè ṣe. ẹ̀rí àwọn ìsìn tó ti kó àdámọ́ àtẹ́bí sọ́lọ́lọ́ àtàlà ní bí ìdúró rẹ̀ kí ẹ̀ lọ fún un fẹ́ dúró bí rẹ̀ bí ìjókòó rẹ̀ bí ṣe máa mú nǹkan bí ṣe máa ń sùn àwọn eléyìí rẹ̀ ọ̀dẹ̀ ìṣe àtẹ́bí yẹ owó ti jáde padà wọ ẹ̀mí afẹ́kàṣe bí irun fífọ́ ọwọ́ ọ̀tún jẹun ìṣe àtẹ́bí ẹ̀rí irú eléyìí afẹ́kàṣe. bákẹ́ náà ní ẹ̀rọ afẹ́ mu ni kó bá mu lẹ́ẹ̀mẹ́ta ó lẹ̀ jó gbogbo mi ìṣe àtẹ́bí afẹ́kàṣe ẹ̀rí. bákẹ́ náà ní ẹ̀rọ ẹ̀kún ọ̀sẹ̀ gbé ọ̀tún lélẹ̀ ìṣe àtẹ́bí ni afẹ́kàṣe irú eléyìí afẹ́kàṣe àtẹ́bí lórí àwọn ẹ̀rí rẹ̀ kan wà tó yẹ pé kò sí ẹsẹ̀ ọ̀rọ̀ náà lè fi báàkì ẹ̀ wípé ká mọ̀ ṣàtẹ́bì lórí ẹ̀. ó kẹ́ wà wípé mo fẹ́ bẹ́ẹ̀ mo fẹ́ ṣe fún ara mi ni. ẹ̀rí wọ́n lè tọ́jú ìjà sí pé àṣàtẹ́bì ni. nínú àṣàtẹ́bì òun ni kéèyàn máa wà ní kíńbà kéèyàn máa wà ní kíńbà irú èyí náà dàbò aṣọ wáìtì yìí kéèyàn wọ̀ àṣà ni. yìí fi dandan ní ká mọ̀ ṣàtẹ́bì lórí ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ bákan náà kéèyàn wé láwà ní sórí èèyàn àgbàdo rẹ ti dé òwe láwà ní kéèyàn sọ fún sọ̀hún òjẹ́ kankan ẹ wọ́n kẹ́kọ̀ọ́ àwọn àfa wọ́n láwọn bá wé láwà ní sórí tẹ́lẹ̀ ẹ láwà ní sọ̀yìn fún táwọn ti tà àwọn àdéhùn tí tí ò dìdí múlẹ̀ ebi ní ìyàbá wí láwà ní kéwòn kan iye lọ́gbọ́n báyìí wá fún ẹ adé lárúbáwá ni kíní ní lórí sọ irú àwọn eléyìí ìṣe ni ìṣe tí a tó sọ̀tàn ńlá ni tó ṣe wípé mú gẹ̀ẹ́sẹ̀ tán bẹ́ẹ̀ ni kí ẹ dárú sí kí wọ́n ẹ pọ̀ rẹ̀ gẹ̀ẹ́sù yọ̀ọ̀gá ya ọ pépé ro kù bí ẹni tí ò gbádùn tẹmọ̀ pé wọn bá bá pọ̀ tí ó ti wà rárá ẹ̀rí ìṣe tí ànẹ́bí ni tó lè pé mo fẹ́ bẹ́ẹ̀ ni bí yẹn bá ṣe ẹ̀yẹ́rú sí ọlọ́run ọba ẹ̀rí àwọn ìṣe tí ànẹ́bí sọ́lọ́ọ̀ àtàlà ìyẹn máa dé ẹsìn máa lọ sí kí gbogbo tó bá ti bẹ́ẹ̀ lọ́dẹ ti lè ṣe ó ní fẹ́. àwọn òṣìṣẹ́ tuntun láti mẹ́ tó fi yí pé ẹ̀rí fìdí ẹ̀ múlẹ̀ yìí fẹ́ sà ló jẹ́ fàtẹ́bí. omi ìwà ń bẹ̀ tó ti fẹ́ tọ́ ni o. mo yẹ pé àgọ́dọ̀ kẹ́sì àtẹ́bí nínú ẹ̀ àwọn ọ̀gbọ́dọ̀ sọ pàmò àti irú ẹ̀. ẹnì pé lè da abẹ́tò bàtà lákọ̀ọ́kọ́ àgbọ̀gbọ̀ abẹ́ká sì yẹn ṣùgbọ́n àwòrán láwàdí àwọ̀ àbáyá ìyẹn tó bá fẹ́ bẹ́ẹ̀ torí ó ń dà bò bá hà títí ẹ̀tọ́ ni. ẹ wá dé àwọn ìṣẹ́jú kan tó fi ẹ̀sà ló jẹ́ fàtẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀sà ló jẹ́ fún alẹ́bìbì kan ló di òkà wa. òbí ìfẹ́ tó fi kó lẹ́sọ̀ fún bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ sáà rẹ̀ bí ilé ẹ̀fẹ́ ju mẹ́rin lọ. àìsàn ìwọ́n náà wàá ti jẹ́ kílẹ̀ akáyẹ̀ kó fa kó fẹ́ ó ti àmà ní súnẹ̀ súnẹ̀ súnẹ̀ súnẹ̀ ṣé ìwọ yóò ti lọ fẹ́ ju mẹ́rin lọ àti bẹ́ẹ̀ tí ilé fẹ́ ju mẹ́rin lọ tọ́lọ́ wò nìkan ló ní ẹ̀rí náà ti díẹ̀ múlẹ̀ fún àkọsálá nìkan ló ti kéde o òun ló ní ká fẹ́yàwó ju mẹ́rin lọ. kíyẹ kí owó tóbi máa fi sọ̀rọ̀ ẹ̀dẹ̀tọ́ fún yẹn àdókòsálá nìkan ló dáa ní kúlẹ̀ tọ́ bákan náà gómìnà tẹ̀sí wàá gbére ẹ̀fọ́ ọkùnrin wípé fẹ́mi láì sí kẹ̀kẹ́ mú àwọn sọlá nìkan ló dáa ni ẹ̀rí àwọn bíi ìgbà tó fi pé ti ànẹ́bí ni dẹ́dẹ́ ló lè ṣe fún ìmọ̀ kí n sọ̀rọ̀ yẹn fáwa bí kéèyàn máa yẹ lẹ́bí náà lóhùn ọlọ́lọ́gbẹ́jọ́ tẹ́lẹ̀ mi ṣe náà á jù báyìí irú rí ọ̀gbọ́dọ̀ tẹ́lẹ̀ tó ń ṣe ọlọ́run sọlọ́lọ́ àwọn bíi bẹnu ẹsẹ òjíṣẹ́ Ọlọ́run sọlọ bá ẹsẹ lábọ fipá aráàmù ló jẹ mú ìdẹsẹ aráàmù fáwa òun lè ní ẹjẹ sàrà ìjẹ sàrà ẹsẹ sàrà bá wù jẹ kọjẹ tí ọba ti kẹ sí sáwọn ẹsẹ òsì sàrà fẹlẹbọ níwọ sàrà wọn lè rí sẹ bọ òde pè lẹ́nu kò tí ẹ dá ẹsẹ sẹ bọ fẹ ẹ bọ tó òde pè lẹ́nu lọ́nà àti sàrà kan ni ìgbẹ́ ẹ ni òtún pè lẹ́nu kò wà lọ fáwọn ti sàrà ni. ṣùgbọ́n yẹn kàn ṣe kó kó mu pé fi sun òkú jọ́kẹta òkú jọ́kẹjọ àbókù òkú ogójì ọjọ́ òfi sun kẹ́kẹ́ àbí pé ọlọ́dún kọ̀ọ̀kan ní gbogbo ramadana òfi sun fọ́kẹ̀fẹ́ ṣe sàárà yẹn e ni àwọn wàá jẹ sàárà tiẹ̀ ẹ̀dá níbi sọ́lọ́lọ́ àfọlá kí wọ́n lọ́jẹ̀ fún fún wọ́n lè jẹ dọ̀tí yẹn nígbà tá a lẹ́ni tó ní tọ́yọ zaka one million tó ní dọ̀tí ni ní olóṣòro owó tó ń bọ́ tó ń jẹ ọjẹ dọ̀tí ilé ìṣòro lẹ́tọ̀ fún wọ ìdọ̀tí tó wù yọ dànù yẹn ẹ̀tọ́ ló jẹ́ fún ọ wọ́n jẹ́ ìdọ̀tí fi hàjì nàbí sallallahu alaihi wasallam wa ahli ó jẹ́ dọ̀tí ẹtí ò bá gbádùn ara àwọn olùkọ́ tí wọ́n kàn ní kọ́ níbi pírójẹ́tì ní lábá lórí ọ̀rọ̀ kí ni àlùbọ́sà ayò wúlò fún lára àwọn ẹni tó lọ jẹ àlùbọ́sà ayò nísìnyí ìwọ lọ́jẹ́ pàǹdẹ́mì kì í sí ìwọ̀ fẹ́ni tó bá jẹ èmi dé ó sọ fún kẹfà lọ mọ́sálásí kọ́ máa fi ọrùn rẹ̀ kọ́ máa fi àkóbá mọ́sálásí àbújá olùmọ́sá lásán irú tó ṣe pé ó tẹnu ànẹ́bì jáde ni ó fi dáwọ̀ kẹta lẹ́sà àwọn ọ̀gbọ́n ọ̀kan bá dùn mọ́ ọ̀kẹ́ mọ àwọn sọ̀hábà rẹ̀dùwọ́n lọ́wọ́ ní alẹ́ ìwàjọ́ àyìn wọ́n pè ní kùsẹ́yìnà alùpùpù kan láti fún ẹnìkan yẹn ó ní ẹ̀rí tó wù nìkan bá jẹ́ kó ti lé sí ẹ̀rí yẹn méjì àwọn òtó bẹ́ẹ̀ káwọn àwọn pé kò nílò ní jẹ́ lágbájá yìí o ẹ̀rí ti ẹnìkan ti ní kéde o ẹ̀rí

ẹ̀rí ewúrẹ́ náà ti tóni ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta yẹn nígbà gbọdọdọ nínú àwọn ètò àtẹ́bí òun ni àwọn dáná musálá tó fi ṣe jọ́sìn akẹ́kọ̀ọ́ àtẹ́bí lórí ẹ̀ ìyẹn kẹ́rin mi lọ́rọ̀ ọlọ́run tọ́lọ́run sọ wípé ọlọ́run ọba ó ti wà ọlọ́run ọba fún yín tó dà ẹ̀rí àwọn ẹjọ́ ti òbí lè jẹ́ òbí lè jẹ́ ìdá kó ti fẹ́ jà láti lè ṣàfihàn lẹ bóò láti máa tẹ̀ láti fi sallallahu alaihi wasallam àfùwà ní àwọn ọ̀rọ̀ kan tá a jòlé lórí. akọ́dé agbọ́dọ̀ jòyè wá yí pé tẹ́lẹ̀tì islam ta wà yìí káàdé dá sí o. àti ká sí pẹ̀lú ìlọlọ́wọ́ ọba gbé kí làtẹ́bí rí. èrò tàtẹ́bí wá jíjẹ òun tó àtẹ́bí wí yẹ ìyẹn tún ní àlàyé àlàyé yẹn ni pé tún ti kú fún lálàáfíà lágọ́dọ̀ orí ìṣe ọlọ́gbọ̀n yìí pé ẹni yóò tó bá ti sẹ́kẹ̀ tí òun bá sàtẹ̀ wa lórí ẹ̀ á dà padà sí ni. bákẹ́ lẹ́nu ló dáa gbọ́dọ̀ ju yìí wa lórí pa afẹ́fẹ́ lànàmí. òun ni pé sísẹ̀ ló ti ṣe ọlọ́run sọ́lọ́ bá àtẹ́lá mo ní pé ká ṣe gbogbo sànàmí mu wa nínú ṣe àti má ṣe. ìtọ́wá náà lọ́kọ̀ ẹ̀ àyẹ̀dá tó fi sọ́lá tó fi sẹ́tọ̀. bákẹ́ lẹ́nu kẹta tó gbọ́dọ̀ ju yìí ṣíṣe bíbí àti pípa àti gẹ́gẹ́ ni nínú ẹ̀rọ ìdìbò níbi ìdáhùn yẹn lẹ̀ àdébí òsè ẹ̀rí àtìrí kẹ̀kẹ́ tó lè dé sọ gbogbo kẹ̀kẹ́ tó ti sáà sí kẹ̀kẹ́ sì gbọ́dọ̀ fi wáyé ó wà lójú ayé òṣìṣẹ́ ńlá tọ́lá wọn kà dé nífẹ̀ẹ́ rẹ̀ wáyé wá nífẹ̀ẹ́ rẹ̀ ẹ̀rí báwo ló sọ láti fi páàtì bẹ́yẹ ó ti súnà ìtàrí kí yá nìyẹn ìlànà ẹni ṣùgbọ́n ìlànà kìí ṣe súnlẹ̀ tó fẹ̀rẹ̀ ní ìyá ṣíṣe adìbíbíà ọba àti àdádálẹ̀ nínú ìlànà yẹn ń béèrè káàkiri tí wọ́n lẹ̀ káàkiri gbogbo ìgboro tí wọ́n bá gbogbo ògiri jẹ́ yẹn. pípa tiẹ̀ ń gẹ́gẹ́ ní súnlẹ̀ ilé ẹlẹ́ni ká máa ṣe lẹ́lọ́sì ìsìláàmù wà níbi ìrájì ìlú máa ṣe ìjìra àbí èyí tá a kìlọ̀kìlọ̀ fún ibi ẹ̀ má ṣe àgbàdo ẹ̀ ti ṣeré. lórí àwọn bẹ̀rẹ̀ ọdún tuntun àwọn bẹ̀rẹ̀ ọdún tuntun wọ́n ti ẹ̀gbọ́n níjọ́ náà àtúrámù tàbá ti kọjá lélẹ̀ rẹ̀ sọ̀rọ̀ pé àfà happy new year láti máa wù díẹ̀ rẹ̀ báyìí nígbà tí èsì báyà lọ báyìí happy new year fún kéènì fún kéènì. so nípa bẹ́ẹ̀ gbogbo orí ilé ìtúndẹ̀ tàríkìyà ni bákẹ́ náà nínú kẹ́tù gbọ́dọ̀ yé wa láti ẹ̀fà afẹ́fẹ́ láti ẹ̀fì sọ́lọ́lọ́ àlùsálàmù òyìnbó gbogbo kẹ́tù yẹn ní bùkátà nínú ìpìlẹ̀ ẹ̀sìn àti

nínú kí a gbọ́dọ̀ jọ yé wa lábẹ́ títẹ̀ lábẹ́ kí sallallahu alaihi wasallam àwọn ní gbé títẹ̀lé yìí títẹ̀lé dáwì kò lè jẹ́ gbàgbà o àyàfi tá a bá jó ṣe déédéé ṣẹ̀rí àdébí àwọn ọ̀rọ̀ mẹ́fà alákọ̀ọ́kọ́ á sọ òkùnfà nǹkan yìí ló kúfà sàárò kúfà yẹn kó tó di bẹ́ẹ̀ sí wọ́n fèrò kẹ́lí sọ láti lè fòṣù táwọn sọ pé òrùn àgùntàn máa ń jà kọ̀ wá tẹ̀lé ẹnìkan bá níwà yìí o lẹ́yìn ìjùmọ̀ yìí o á fi sọ̀lá tó lù irúfẹ́ ẹni yẹn á sọ sí bíjà bákẹ́tẹ̀ á sọ ìrẹ ìrẹ kí ni wọ́n já sí iléyà nísìnyìí tá a bá fẹ́ pa a lè pa ara fún mi màálù a ti lè pàgò ẹnìkan bá níwà yìí o òwò ọ̀pá ìhòòhò á sọ fún kò sí bíjà bákan náà òsì wọn gẹ́gẹ́ wọ́n ti ká pé iye báyìí ti gẹ́ báyìí o ìròyìn wà lábẹ́ kí ẹnìkan bá ní onílò ní jẹ́ pọ̀ láti ọ̀rẹ́sẹ̀ wa pọ̀ méjì yẹn á fi kí omi jẹ́ àforíjẹ́ ẹsẹ̀ méjì á fi júmọ̀ àdùnnà yẹn irú ilé yẹn á sọ̀tọ̀ ti fún ya pàkẹ́tì bákan náà tí wọ́n ti ní á sì kẹ́ni yìí ẹnì yẹn bá jẹ́ jẹ̀bi owó oníṣe bẹ́ẹ̀ o ìdúró ń bẹ níbi irú ò ní dúró mo tó wọ́n láì sí kó fi rò bákan àsìkò kẹwọ́n ní àsìkò bí irú ìjọba yìí izu wá ní ìjọba owó kì í ṣe kó wò ní ìpè ṣùgbọ́n dagun máa rò rẹ̀ àgbàkọ́sọ̀ wò ó yá. ààyè báyìí wọ́n ní ká ti ké látẹ̀rẹ̀ nísì agbọ̀n yìí bá tọ̀wá fún mi kò láti lè tọ̀wá fún lọ. a ní ọ̀dọ́ ti wà yìí tóbi fún àbújá ọba nínú kẹta gbọ́dọ̀ jẹ yìí wa lábẹ́ títẹ látẹbi sallallahu alayhi wa sallam wọn ni pé hajj oyè wa wípé ìpìlẹ̀ ní ipa gbogbo tó bá jẹ ìjọsìn ẹni tá a gbé wọ kọlọrọ òun náà ní kọ tẹ́lẹ̀ o ó ṣe é ní lẹ́yìn títẹ wa sọ wípé ọdà ìjọsìn tí wọn ní á sè kí láǹfààní tó wà bẹ́ẹ̀ la ilaha illallah agbọ́dọ̀ máa béèrè rẹ o torí kìí ṣe gbogbo gbàdá bá béèrè béèrè yẹ láàrin ìtumọ̀ rẹ ẹ wà bá wọn kọ rọ́jì aláwọ̀ tẹ̀lé àgbẹ̀ wọ́n ti lọ síbi hajj làásọ̀ nígbà wọn lọ síbẹ̀ ìjọ wọ́n débi òkúta wọ́n ní ìwọ òkúta ìwọ òkúta ni ọ ó lè di ẹ lára òkú lè di ẹ nípa ni tí ìgbà yẹn kúkú rí báyìí kò sí láńkọ́ láti fún àti débi ẹ̀ omi ẹ̀fọ́ àbá àwọn ọlọ́run kàtọ́ mú ò gbọ́ ẹ̀ ní kí mọ́ ọdún tó wà sí ká lọ sí kíni o ká lọ fọ́ òkúta la fún ọ̀gbọ́n yẹn tòun ti ṣe ìjọ gbọ́rọ̀ ṣe rí irú tìrú dísù àgbọ̀ngbò rẹ̀ ọlọ́run ọba lọ sàlàyé ẹ̀fọ́ ibi ní sọ̀lá ẹ̀dẹ̀kẹ́ abẹ́ ibi sọ̀lá ẹ̀dẹ̀kẹ́ ha á ní fàṣà ìwà ìwà ìgbésẹ̀ ríru ó lè tún akọ̀ fún yẹn nípa ìwà àbàjẹ́ àti ìkẹ́tọ́kẹ́kọ̀ọ́ àwọn òbí ìfẹ́tún ní pé sẹ̀rí àwọn ti ká sí àtìrírí ìkẹta àfihàn ìdí rẹ̀ fi náà ni agbọ́dọ̀ ṣe náà ni agbọ́dọ̀ ṣe ẹ̀rí nínú nǹkan yé wa tó yẹ kó yé wa lábẹ́ títẹ̀ láǹtẹ́bí sallallahu alaihi wasallam òun ni yí pé yìí ti gba abẹ́sẹ̀ látẹ́bí kí gbogbo ọwọ́ á lé kẹ́kẹ́ kó sòrò báwo gbogbo ti sòrò yìí ṣíṣe náà láti àbí kásì àkọ́ gbọ́dọ̀ níbẹ̀ o báwo kò sọ́lá sọ yí pé àdìsẹ́ ríhun tí mo bá pa yín láti rẹ̀ bí ẹ̀sìn ẹ̀sìn bẹ̀bẹ̀ bá ti di pamọ́ ṣùgbọ́n mo bá pọ̀ fún yín bá rẹ̀ òun ni ká ìjìnlẹ̀ sí ìgbà ni wọ́n bá ti di ẹ̀kẹ́lẹ̀ ṣùgbọ́n sísè kẹ ló ní wàhálà tó ẹsẹ̀ bẹ́ẹ̀ bá ti ní pamọ́ ni fọlọ́ ló fa òjijì ọlọ́run tó lọ́wọ́ àtàlà ó máa rí bàbá àgbàlagbà kẹjọ kù ó bá rí bàbá rẹ àwọn ọmọ rẹ ọkùnrin méjì ni wọ́n fọ́ ọkọ lẹ́gbẹ̀ẹ́ ọ̀kẹ́dó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún ọ̀kẹ́dó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọ́n fọ́ ọkọ bàbá arúgbó yẹn òwú wà láàrin wọn kò lè rí ní súnmọ́ rẹ o oníṣẹ́ ọlọ́run ní kílódé wọ́n ní bẹ́ẹ̀ ni bàbá yìí máa tètè lérí wípé bówo bówo àfi bówo débi tó ń lọ yẹn kò sí lágbára àti lọ látàrí ọyọ owó tó àwọn ọmọ sí lọkà yìí òun lọ sí ìjọsìn ó sì lè rìn ó sì fi nǹkan ẹ̀gùn jó. oyè ọlọ́wọ́ àrè àní ọlọ́wọ́ ọba rọrọ̀ kó o lọ́dọ̀ eléyìí níbi ìjẹrẹ yá yìí haha ọyà kù nǹkan ibi nǹkan òkú lónìí má kó jẹrà bá rẹ̀. ẹ má gbàgbé hadithi ìyàwó israẹli jẹbẹrẹ bẹ́ẹ̀ náà tiẹ̀ dẹ ìṣe Ọlọ́run ṣe kúndùmá lọ ọjọ́ wa wọn bá yóò di wájú ìta wọn ni ará abúlé wọn làwọn israẹli àwọn israẹli kí ló tẹ́lẹ̀ wọn ni bẹ́ẹ̀ àwọn israẹli ti ṣe lórí pé onílò ní jẹ òòrùn owó dùn sí owó òsì ní sọ̀rọ̀ owó òsì ní jẹ owó òní mu owó àtúndínjókòó àhà ìṣe ti ká pé mo ní ẹni mo ní ọ ẹni mo ní ọ sọ̀rọ̀ ṣùgbọ́n tá àwẹ̀ olóhùn gbà yẹn kọ́ parí àwẹ̀ rẹ̀ gbà lẹ́ bá sùn bẹ́ẹ̀ ni tò torí bẹ́ẹ̀ kájọ yìí pé nígbà tí ìgbẹ́ bá le koko tó ṣòro ẹ̀rẹ̀ àwọn onílé láwọn ń ṣèjọsìn wọ́n lè máa jẹ́ra wọn níkú nígbà yà wọ́n làwọn ń ṣèjọsìn ní kò sírù wàhálà bẹ́ẹ̀ nú ẹ̀sìn rárá rà àti kí yẹn kí kẹ́ni yẹn fẹ́ gbọ́ lórí pé yẹn ń ṣèjọsìn ẹ wà fáwọn ìfọwọ́sọ̀rọ̀ kò sẹ́yìn rọ́jì ọlọ́ọ̀tà lánàá wọ́n gba ẹ́sìlámù lágbà wọ́n á dẹ̀ jíjẹ ọlọ́run fún òní sì máa kírun máa ń dàbí láàmú nígbà ọlọ́run ní a ah, jẹ̀bi ọ̀dà máa kírun nídùú tó o bá ti lágbára àti kírun nídùú jókòó kí tó o bá lágbára àti kí níjókòó tẹ̀gbẹ́lélẹ̀ bí o tó rọrùn máa fi eh, ìfísí tó máa fi tù ẹ̀rí fẹ́lẹ̀ bẹ́tẹ̀rẹ̀tì ẹ̀rí olólọ́wọ́ bá gbọ́ ike bọ́ yorùbá lọ́ọ̀bù ìyẹn yàrá ní ìlú ìhàlàjì ọlọ́wọ́ ìkẹtẹ sínú ẹ̀sìn ní ọ̀dọ́kùnbọ̀sẹ̀ sí gbogbo rí kò sínú ẹ̀sìn. èyí tó bá tó wá lọ lè ní ẹ lè ní sùúrù rẹ bí wàá sì bọ yẹn táwa yìí ìyẹn sì di ẹjọ́ sàlù ala dáadáa aa ajá ti bẹsẹ yóò lè sí yẹn o àbí èyí tó tún lè lè ní ẹ tó wá lọ ní sùúrù lórí ẹ lápẹẹrẹ ní ìyẹn wà níbi ọjà àlàdórí ní oṣù níbi ìkókè ó sì gbìyànjú rí wa aa ẹ pé nǹkan ẹni lè bí ẹ ẹsẹ yóò tún lè sí mi pẹ̀lú ọ̀rọ̀ táwọn sọ̀rọ̀ mọ̀ ibi gbogbo gbèsè tí yẹn bá gbé yẹn yẹn dẹ̀ sì máa rí kò lórí ẹ̀ lórí pé ọ̀sìn kí ni òfin yẹn lọ sí mọ́sálásí ní onígbàgbọ́ lòdì ẹ̀rí títẹ̀ látẹ̀bí sallallahu alaihi wasallam wọ́n ní ipò àmúyẹ nínú ṣẹ̀ríà o ìyẹn máa gbé àti òbí yẹn wáyé pé ipò títẹ̀ látẹ̀bí tó bí gan ní ọ̀tẹ̀ látẹ̀bí ìjọsìn tí yẹn bá ṣe ọlọ́run ò lè tẹ́wọ́ gbà á o ọlọ́run ò lè tẹ́wọ́ gbà á o ẹlẹ́ẹ̀kejì ni pé yóò máa yé wa ife títẹ̀ láǹdẹ́bí sọ́lọ́mọ́ àlùfẹ́lá ọ̀kẹ́ náà àwọn ìpìlẹ̀ méjì tó ní ṣe dáàbì lọ fún mùsùlùmí léèyàn ní o mẹ́rin kẹ́ bá lóun di mùsùlùmí tí ọba sọ pé ashhadu an la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah sáàtà àdìgbà bẹ́ẹ̀ lábìrin pé tẹ̀láǹdẹ́bí sí nǹkan tó lórí ni o kì í ṣe nǹkan tá a lè fojú rí náà

àpẹẹrẹ ẹ̀fẹ́ ọlọ́run títẹ̀ látẹ́ni sọlọ́lọ́ àṣálá ọ̀dẹ́ni téèyàn ó ti rí fi òjijì ọlọ́run gẹ̀gẹ̀ sọlọ́lọ́ àṣálá títẹ̀ látẹ́ni sọlọ́lọ́ àṣálá ojú ọ̀dẹ̀ ni téèyàn fi lo àṣẹ ọlọ́run ọba sùhánà àti wípé àìsẹ̀ látẹ́bì ìlérí ìyá mẹ́mẹ́ o ẹ̀rì báyà wà yìí pé falẹ̀ àdàrí lẹ́dínlẹ̀ yọ̀kọ́ ní kó náà àkùrẹ́ yìí àwọn tó yà pa àṣẹ kó sọ́ra wọn wọ́n máa di pé wàhálà máa rọ́ọ̀lù wọ̀ àti pé wọ́n máa jí ẹlẹ́sẹ̀ lérò ẹ̀rí títẹ̀ lánàbì sọlọ́lọ́ àṣọlá ìròyìn mú mi nílé o báyọ̀ kọ́ wà lárẹ̀ ní gbogbo ìgbà títẹ̀ lánàbì sọlọ́lọ́ àṣọlá àmì ní nínú àmì tá a mọ̀ pé lágbájá yìí fẹ́rù ọlọ́ ẹ̀yọ́ onígbàgbọ́ òdodo tí a bá wo ẹgbẹ́ ti báyìí a rí pé kò sóbi bẹ́ẹ̀ yẹn kẹ̀yà mú mọ́tẹ̀ tán èsè bí yìí nìkan àti gbogbo àyè yóò ta lè ṣe kódà lóbi fẹ́ẹ́ rí sára mú báyìí. tá a bá ti róbi pé èèyàn lágbára àti lómi pẹ̀lú yípa kàfẹ́kù ẹ̀ irú èyí tó ti bá àdúgbò wa ilé nù. àbí yẹn dẹ́ fi fáyà yìí pé níyẹn bá lómi akódìrà báyẹn pẹ̀lú kó máa mú yẹn láàárẹ̀ lára àbí ajé kó tutù lágbára ìyẹn máa fi sàyà mú mọ̀ sàyà wù mọ̀ tó wá sóró ẹgbẹ́ yóò wù yẹn pẹ́jẹ́ o yóò sì ní wọn sójú èèyàn ní ti fíìmù wọn máa di wàhálà lẹ́yìn kéèyàn kẹ gbọ́ àtẹ́lẹwọ́ rẹ̀ méjèèjì kó fi lu orí ilẹ̀ òfin dẹdẹ pé kó kóyè pẹjọ gẹ láti fi lu orí ilẹ̀ èèyàn sì gbọ́ èèyàn ti ra ojú àti àtẹ́lẹwọ́ méjèèjì èèyàn ti fi kírun Ọlọ́run ti gbà lẹsìn àbí Ọlọ́run ọmọ subhanahu wa ta'ala kó fi wá sínú ẹni tó lè tẹ̀lé lánàá gbẹbí sallallahu alaihi wasallam àti ìlànà àwọn sàádé rẹ̀ tí wọ́n jẹ́ ní ìmọ̀ náà ọlọ́run dàpọ̀ sàánú wa o ọlọ́run dàpọ̀ rẹ̀ wá lọ́wọ́ o ọlọ́run dàpọ̀ tì wá lẹ́yìn má tì wá lójú o ọlọ́run dàpọ̀ tẹ̀lẹ̀ kún fún wa má jẹ́ àmọ́ sòrò o ọlọ́run dàpọ̀ lé wá sí ní dúkìá lọ́mọ ọlọ́run dàpọ̀ má jẹ́ fún o báyọ̀ kò tí wá sàlẹ̀ ní dúkìá lọ́mọ wa ọlọ́run dàpọ̀ tẹ̀ ìbùkún fún wa o ọlọ́run tẹ̀ ìbùkún fún wa o àwọn kẹtù ti dáná alámọ̀rí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 وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى